ومن تبعهم بإحسان إلى يوم الدين لن تعبر pẹ̀lú قولهم àtọrọ àlékún ìkẹ́ ọlọ́run náà àtìgẹ́ rẹ̀ lálékún ọmọ àbọ́gà wa àtiwájú wa annabuwa muhammad sallallahu alaihi wasallam kí a ti jẹ náà ìgbà mọ́sàájọ́ kárí gbogbo àwọn ará ilé ànábì òfin lórí gbogbo àwọn sọ̀hábì ànábì àti gbogbo ẹni tí máa ń tẹ̀lé lánàá àwọn tí ìdíjọ́ àlùkìyàmà olúwa bẹ́ẹ̀ o ọlọ́mọ́rí àwa náà kú lẹ́yìn àwọn sọ̀hábì ànábì o ọlọ́mọ́rí mẹ́jà wa kú lẹ́yìn ọmọ ànábì o sallallahu alayhi wa sallam adúgbọ́lọ́dọ̀ ọlọ́run kó tún ṣe ní rọrùn fún wa láti pàdé ní òní tí í ṣe ọjọ́ àlàmísì tọ́kànyìn nínú oṣù tá yìí ibi tí a ti dúró níbi kíra táǹkà al-alu wal-ashab àwọn mọ̀lẹ́bí ànábì àwọn ará ilé ànábì sallallahu alaihi wasallam àtàwọn sọ̀hábà ànábì ridwanullahi alaihim àwọn èyí sọ̀tá o ọ̀rẹ́ ni wọ́n o pẹ̀lú ẹ̀rí ẹni tí wọn bá wá tí bá bẹ̀ tí ó gbìjà tí ń gbìjà wọn òun yorùbá náà ní ọlọ́mọdé ìgbàjẹ́yìn ó ti di ọ̀rọ̀ lọ́rọ̀ ó gbé ìdí ẹ̀ ẹ̀rí tí ò rújú rárá òun ni pé gbogbo àwọn sọ̀hábà nábì àtàwọn ará ilé ànábì sọlọ àtọlọ kódà bébí àìyedè wá láàrin wọn bí ò ti gbọ́dọ̀ má wàá láàrin ọmọ èèyàn gbogbo ẹ̀ ló ti parí lórí ayé wọn o wọn ò sọ̀rọ̀ ẹnìkan jẹ́jẹ́ ọmọ ìgbìyà àwọn tí ó fi máa wá pín àlùmọ́ ànábì sí méjì torí náà pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run níbo la ti dúró ní oṣù tó lọ àtàwọn yìí sọ yìí ọ̀dọ̀ náà. قال المصنف

كثيرا للناس نعم حسبك ibi a ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ lónìí òun ni àlàyé àwọn oníjẹ ń jẹ́ ara ilé ànábì àwọn oní fámílì ànábì dáhùn sallallahu alaihi wasallam bàbá fún ẹjú eléyìí tán àbọ̀ sórí àwọn àwo ni sọ̀hábà ànábì ká tó wá bọ́ sórí irú ìbátẹ̀pọ̀ oníbẹ̀ ní àárín wọn gẹ́gẹ́ bí àṣà àwọn àlùfáà àṣà dáadáa bá lọ́dọ̀ àwọn onímọ̀ bí wọ́n bá sọ tún mọ̀ nǹkan ọ̀nà méjì ni wọ́n gbà sọ. ńgbè péde lárúbáwá ni ọlọ́run fi sọ Al-Qur'an al-Karim kalẹ̀ gbogbo owó òtẹ̀lẹ̀ jẹ́ lárúbáwá olùwà nínú àmì òun ọlọ́run ìkìtìláàbù alìsínàtìkún wà àlùwàlù. báhàn wa ti yàtọ̀ síra wa yìí táwa jẹ́ yorùbá táwọn kan jẹ́ ìgbò táwọn kan jẹ́ haúsá táwọn kan jẹ́ lárúbáwá táwọn kan jẹ́ òyìnbó olúwalámìnì àmì àwọ̀ ọlọ́ba àti fẹ́ náà lọ. àmá al-Qur'an al-Karim lọ́dọ̀ gbogbo èdè lárúbáwá lọ́dọ̀ gbogbo àwa mùsùlùmí ipò ọ̀tọ̀ lọ́wọ́ àwọ̀ létí torí pé òun lọ́lọ́run ta lẹ́tà tẹ sọ̀rọ̀ rẹ̀ tó fi ránṣẹ́ sáwà isa al kò fèdè míì sọ al kalẹ̀ òun ni gbogbo ẹni ọjẹun tó yóò sáté ń wá bẹ́kùn bẹ́kùn tó ní èéṣe gbàdáwò èéṣe lárúbáwá ẹjẹ á máa fèdè wa náà kírun ẹrí ran wọn àwọn òní lórí àwọn fídíò kìrìsì kan gbà kan ọlọ́run ti pa náà rẹ̀ nísìnyí o mọ̀tún náà ti fọlọ́pàá gbé arákùnrin náà ní áfíríkà míì náà ni bẹ́ẹ̀ bá ti gbà kí ṣètò ọ̀yàn máa fa ọkùnrin kò síbi tí ò lè fa lọ òun náà kàn jẹun ó yó tán sọ ojúńjọ kan náà ni pé èyí ti dá máa ké ní lárúbáwá ń bá ń fi èdè ìlú rẹ̀ èdè wọn àlùwòlòfíà ni wọ́n ń pè wòlò wọ́n sọ ní Mali wọ́n sọ ní Guinea Conakry àtọ̀pọ̀lọpọ̀ àwọn ìlú láfíríkà bíi kọ́lá wọ́n sọ ní Senegal náà bàbá ti kùránì mọ́lẹ̀ ní ké lórí ìrún lédè kí ọlọ́run òfin sọ̀kalẹ̀ ẹsẹ̀ ni o. bẹ́ẹ̀ bá wá níbo lójú rí bẹ́ẹ̀ á ṣàlàyé fún un látọjú ayé anẹ́bùwa Muhammad sallallahu alaihi wa sallam ìbọn ọgbọ́n tí wọ́n ń pè nìkan ní Salman al-Fari èyí ti lárúbáwá Bilal tó jẹ́ èèyàn dúdú bíi tiwa yìí náà Suhaib àtọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n gbé ayé lójú ayé anẹ́bùwa Muhammad sallallahu alaihi wa sallam èyí ti gbogbo wọn náà lárúbáwá àgbọ̀ anabi ọ̀dà fẹ́ nìkan pé nígbà tí wòlé sọ ọmọ lárúbáwá bọ́ọ̀bá sàláwà parúmọ́ pé ọlọ́run tóbi o àgbọ̀ bẹ́ẹ̀ o kò sì rí bẹ́ẹ̀ ni bọ́ọ̀bá ìpọ́lọ̀ mìíràn nẹ́bí bẹ́ẹ̀ yóò wí bẹ́ẹ̀ sallallahu alaihi wa sallam. torí náà mo ní èdè lárúbáwá ipò ọ̀tọ̀ lọ́wà lọ́dọ̀ tiwa torí nǹkan kan kọ́ torí ipòhùn lọ́lọ́run ti sọ tíra ti ránṣẹ́ sáwà kalẹ̀. olùbíjọ́ jẹ́ pàwọn àlùfáà ní abájọ́ abẹ́ sàlàyé nǹkan kan léde lárúbáwá yìí wọ́n wàá pín sọ́nà méjì wípé sẹ́mọ̀ pé kí ìsìláàmù tó dé ní lárúbáwá ti wà wọ́n wà ní wọ́ọ̀dù yìí bó làwọn lárúbáwá ń lò ó kí ìsìláàmù tó dé lẹ́yìn ìgbà tí ìsìláàmù dé ọ̀nà wo ni ìsìláàmù ń gbà lò ó ìmọ̀ ṣeéṣe ń gbà míì kan bára wọn mu báwọn ti ń pè ní èdè wọn kí ìsìláàmù tó dé ńgbà tí ìsìláàmù dé kò yí padà ó sì ṣe é ṣe ńgbà míì kó ṣe pé ọ̀tọ̀ ní báwọn ti ń pè é kọ́lọ́hún tó sọ àlùkùránì kalẹ̀ lédè wọn ńgbà tí ìsìláàmù wá dé ó lo the same word ó ní tuma mi òun ni wọ́n ń pè ní alḥaqiqatu lugawiyya walḥaqiqatu ash-shar'iyya alḥàkíkọ́tù alùgàwíyà bí lárúbáwá tí ló ń kẹ́ kẹ́sìn ò tó dé kálùkùránì ò tó sọ̀kalẹ̀ lédè wọn alḥàkíkọ́tù aṣ-ṣar'iyya ńgbà tí islam wá dé kálùkùránì sọ̀kalẹ̀ lárúbáwá o báyìí ni ṣẹ̀ríà lo wọ́ọ̀dù yìí o bọ́bá bára wọn mú tàbí ha wọ́n ní àná ọ̀dà bí ọba bára wọn mú ń kọ́ gbogbo ìgbà tí láwùbáwá ti lo èdè rẹ̀ lọ́ba ṣe pa pẹ̀lú bí sẹ̀rí àti lò ó èyí tó kàn wọ mùsùlùmí ni bí sẹ̀rí àti lò ó. inú àpèjúwe tó súnmọ́ jù àkọ́láàt ẹ̀rùn kíkí tí gbogbo wa mọ̀ ẹ̀ náà. gbólóhùn àkọ́láàt ń ti ń bẹ́ẹ̀ lóde láwùbáwá kọ́lọ́hùn tó sọ ọ́ alukurani kalẹ̀ lédè lárúbáwá àmọ́ ní tìǹgbà táwọn kí wọn rí bí wọn ò sì mọ̀ pé wọn ń bẹ táwọn ń pè ní asọ̀láṣú híyà àdúrà gbogbo ọ̀ràn àdúrà làwọn ń pè ní asọ̀lá ó sì bá a mú lédè sí àwa mọ̀ náà lédè èbó náà bí èbó bá ní pírẹ́yà kò nẹ́sẹ̀sìrì lè pé ìrun tó rùkú tó forí kan lè lè bó ń wí o àṣetùmọ̀nù nínú èdè nígbà àṣẹrí àwa dé ọwa lo láwùrò yìí wọ́ọ̀dù kan yìí náà àsọ̀láàtù yìí lọ́nà míì ọwa jẹ́ pé bẹ́ẹ̀ ọba ní àsọ̀láàtù nù ṣẹ̀rí àwọ̀ ọgbọ́dọ̀ ní kábàrà ọgbọ́dọ̀ ní òrùkúrù ọgbọ́dọ̀ òrùkúrù ọgbọ́dọ̀ orí kanlẹ̀ hakíkọ́ lọ́gàwíyà hakíkọ́ tó ń ṣàràyà. bẹ́ẹ̀ náà ni al'adu wal'asha ọlọ́jẹ́jẹ́ pé a ní al'adu wal'ahadu ọ̀nà méjì ni láfúgbù fámílì ní ma gbà wá lédè lárúbáwá méjèèjì náà ló sì wọlé ó lè wá pẹ̀lú kí wọ́n pé ọkàn fa àléfò wọn pẹ̀ family bó sì wọ pé àlù àléfò lẹ́yìn náà ha kòtò kan láàmù méjèèjì ìtumọ̀ kan náà ni ó ní èdè lárúbáwá kọ́dà àwọn àlùfáà elédè wọ́n ní ọ̀kan náà nípìlẹ̀ kí nípìlẹ̀ òun ni aláhàlù aláhàlù náà làwọn kan yẹnu padà tí wọ́n sọ di kíni aláhàlù wọ́n ní kí ló jẹ́ àmọ̀ bẹ́ẹ̀ nínú àṣírí èdè láwùbáwá nù bí wọ́n bá ń wádìí pé àwọn ọ̀rọ̀ méjì mẹ́ta yìí èwo nípìlẹ̀ nù wọn àrọ ọgbọ́n tí lárúbáwá fi máa má pìlẹ̀ ni pé bọ́bá wá ní sírọ́tù tẹ̀síbíìr tẹ̀síbíìr ni pé kékeré nǹkan àràǹtí lárúbáwá ní ni pé ní a bá ní nǹkan ńlá nínú wọ́ọ̀dù kan náà wọ́n tún wá yóò kọ̀ míì fún kékeré. abdulbasit ẹni kọ́ lọ tán lọ tán jẹ́ a máa bá dárúsọ lọ ẹ gbọ́ báyìí náà bàtà wọ́n tàn náà ní. mo ní ọ̀nà tí lárúbáwá fi máa kí ní pilẹ̀ nínú àwọn kalimat wọ́ọ̀dù tí ọba pé méjì mẹ́ta òun ni wọ́n wá padà lọ bíi pé tá bá ṣe ní mùsọ́gárù kékeré àṣírí ọ̀wà tún bẹ̀ pé a ah, eléyìí ni òun lè pilẹ̀ àti àlù àti àlù bóò ní tẹ̀sígírù rẹ̀ òhàìlù òhàìlù yóò wá jáde pé àṣekínní pilẹ̀ àlù ní àbí àlù àlù àlù òun làwọn àlùfáà fi máa pé àtẹ̀sígírù mahakul alfaaz àtẹ̀sígírù ترتيب التقدير نعم محق الألفاظ يعرف به جواهر حروفها وأصولها نعم وزوائدها طيب وأهل الرجل أو, آله من يختص بالإنسان اختصاصا ذاتيا dán bá pèèyàn ní áàlù ẹnìkan àbí áàlù ẹnìkan ìtumọ̀ ẹ̀ náà ni pé a ó súnmọ́ ó súnmọ́ yìí ó lè jẹ́ mọ̀lẹ́bí rẹ̀ wọ́n jọ bí wọn ni ìyàwó rẹ̀ ni àwọn ọmọ rẹ̀ ni ẹ̀gbọ́n rẹ̀ ni àbúrò rẹ̀ ni aobeli muwalat kọ́dà nú èdè lárúbáwá ọwọlé bẹ́ẹ̀ kí wọ́n pè èèyàn ní áálù àbí áálù ẹnìkan wọn ò sì jọ bí wọn wọn ọ̀tán àmọ́ ó fún yín tẹ̀lé bẹ̀kọ̀rábátín àwòmùwàdáàtín gbogbo ẹ̀ ló sì lẹ́rìí inú Al-Qur'an Al-Karim ẹ̀rẹ́ rí ti ká máa pẹ ni wọ́n jọ bí wọn pọ̀ tí wọ́n jẹ́ fámílì ká máa pè wọ́n ní áálù àbí áálù kí lẹ́rìí rẹ̀ inú Al-Qur'an إن الله اصطفى آدم ونوحا وآل إبراهيم وآل عمران على العالمين إن الله اصطفى آدم ونوحا وآل إبراهيم وآل عمران على العالمين قلوا لا سعوى كالتا nínú anábì adam alayhi salam bàbá ńlá wa anábì nuhu alayhi salam bákan náà wà áàlà ibrahim àtàwọn ará alé àwọn fámìlì anábì ibrahim wà áàlà imran àtàwọn ará alé àwọn fámìlì imran فالآل هنا أي من أجل القرابة من أجل القرابة tó kí lè rí i pé kọ́lẹ̀ ní kí wọ́n jọ bíyàn náà bí wọ́n bá súnmọ́ra wọn púpọ̀ tí wọ́n gba tara wọn a lè máa fi pè wọ́n náà já ọ̀rí lámàyín áàlù lámàyín ni o ilẹ̀ rí rẹ̀ ní Al-Qur'an al-Karim. Àmì الساعة وادخلوا آل فرعون أشد العذاب ويوم تقوم الساعة أدخلوا آل فرعون أشد العذاب Olúwa láwọn èèyàn fìràúnà àwọn áàlù fìràúnà àwọn tọ́lọ́run wí ń bí yìí kìí ṣe ìyàwó àtọmọ fìràúnà nìkan àgbà àwọn tó tẹ̀lé tó ní wọ́n kọ́ tọ́lọ́hún tí wọ́n kọ́ tí wọ́n kọ́ tọ́lọ́hún torí pé wọ́n gbà lọ́gàá olúwa ní gbogbo wọn láàsọ fún bọ́bá dàrí kìá mà pé ẹ kó sínú ìyá ọlọ́run tó le ọlọ́mọdé wa yà ó. níta fẹ́ mú bí aṣáhìdù hùnà áàlú fìràwọ̀ lẹ́yìísú àkọ̀rìbá àwọn ètè fámìlì rẹ̀ àmọ́bìnrin mọ̀wálà wọ́n gbà fún wọ́n gbà lọ́gàá wọ́n sì ń tẹ̀lé wọ́n di áàlù rẹ̀ náà nù. ẹ̀rí àyà yìí káyà lọ́bẹ̀ àyà yìí lẹ́yìn ìgbà tá a ti mú ta fẹ́ mú ń bẹ̀ àmọ́ fún àǹfààní ká tún mọ̀ pé àyà yìí ni ẹ̀rí pé ọlọ́mọdé yẹn ọlọ́mọdé àti tí a fi tọ́ sí ya ọlọ́run o kọ̀ọ̀dí àlìkìyàmọ̀ kọ́lọ́run o tó jẹ kẹfẹ́ rí láti inú sàárè ni ó ti máa jìyà òun ni wọ́n ń pè ní fitnatul qabri wa azabul qabri aw azabul qabri wa na'imu ẹni tọ́lọ̀ ń bá sì ní kó sin lọ́run láyé náà kọ́dà kò dìgbà tí ọba ṣẹ̀ṣẹ̀ di àlùkìyàmà tọ́lọ̀ ń bá dájọ́ láàrin ẹ̀dá tó wà ní Jánnà láti inú sàárè náà lè yóò ti máa gbádùn kó ṣe dáadáa láyé azabul qabri wànàìmú alùpùpù àyà tí ọtọ́ka rẹ̀ ní o ẹ̀yin náà gbọ́n tọ́lọ̀ ń wí o annaru yu'raduna 'alayha ghuduwwan wa 'ashiyya ọlọ́run láwọn èèyàn Fìràúnà àti àárọ̀ àti yálẹ̀ta àti ìrọ̀lẹ́ láàmà ẹ̀kọ́sì wọn sí náà báyìí yu'raduna 'alayha àmà fi wọn yá náà lẹ́yìn tó lọ́n wá wíyùn tán olúwa ní wa yawma taqumu saa wa yawma bàbá wa dìjọ́ àlìkìyàmà gan o àwọn akọ̀ fún wọn pé adkhilu ala fir'auna ashadda ẹ wá mú wọn wọnú ní wọ́n wòdó wán wà á sí ìyá. àlàyé rẹ̀ wá wá lẹ́kùnrẹ́rẹ́ nínú hadithu ni hadithu ńláńlá tá à ń pè ní hadithu albara ibn azibin radiyallahu anhuma albara ibn azibin lọ́wọ́ gbà wá lẹ́kùnrẹ́rẹ́ pé kí ni ń jẹ́ kéèyàn jìyà nù sáré kíní sì ń jẹ́ pé èèyàn gbádùn nù sàárè kọ́dà kó tó dùdú àìsíyàmà ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ ń bẹnu hadith al-bara olùfijọ́ jẹ́ pé àyà yìí àtàdé al-bara huma min adillati azab al-qabri wa na'imi ọlọ́mọta àjà wà nù àwọn tí ó gbádùn àti láyé àti nù sàárè àti lálùkìyàmà mọ̀jà jìyà kankan bẹ̀ o àmọ́ kéèyàn ọmọ akẹ́kọ̀ọ́ sẹ̀sẹ̀ dìgbé yẹn bá dá lùkìyàmà ni ó tó bẹ̀rẹ̀ ẹ̀yà bọ́ bá wù àyà láyé o èyí náà tó ó tó bá àyàn lẹ́rù o kéèyàn ọmọ máa ṣe bí ìgbà tọ́lọ́hún ò lè mú wọn o ẹnìkan wá bá mi jọ kan nílé mi lọrin yìí náà ẹ àlùfáà ni inú àwọn àlùfáà ńláńlá ní ìlú wa náà wọ́n wá wọ́n láwọn gbọ́ lẹ́jọ́ mi káàdùn wọ́n wá béèrè kankan wọ́n sá lérò ọlọ́run bá àwọn pẹ̀lú táwọn gbọ́ àwọn náà wọ́n wá narí ìtẹ̀síríẹ̀ǹsì wọn fún mi ẹ̀mọ̀ báwọn èèyàn nílàákàyè ọlọ́run wa wò pé a bí àwọn ọjà ẹ̀kọ́kọ́ try experience sàárè wò káwọn tó wọ̀ àwọn wa ṣe gbogbo èèyàn jáde kó lé tán àwọn wa kó sínú yàrá kékeré kan àwọn sì make sure pé gbogbo àti wíńdò àti ilẹ̀kùn gbogbo ń tọwọ́ bẹ̀ kódà òye iná kínkín ní báyìí òjìráyè wọ̀ bẹ̀ àwọn sì pa gbogbo náà àwọn wá dúdú àwọn wá yájú báyìí àwọn wá rí kankan àwọn ti bu ẹkùn èyí báwọn ti wà nù tàrí ìdí àwọn wá ìmájìn wọn ní tọ́lọ̀ ń fi gba gbogbo ń tàǹkì lọ báwọn tẹ́lẹ̀ táwọn òbí fẹ́ fi lẹ̀ ǹjẹ́ ibi ẹ̀rọ ọlọ́run ti ba wọn lọ́wọ́ wọn làwọn á sunkún láwọn nìkan ṣe à ah, àwọn ìdẹ́nu sàárè àwọn làwọn kàn sí ilẹ̀kùn mára àwọn táwọn tún lè sí bàbá wa dijọ́ tí wọ́n da yẹ̀pẹ̀ bọ̀ àwọn tẹ́nìkan ò lè tẹ́ ò lè gbé ẹgbó yẹ̀pẹ̀ ń kó lórí wọn máa béèyàn bá sì ti wùwá kọ́ máa jìyà ọlọ́run lọ́wọ́ amọye gbàtàlìkì àmọ́ kò dìde ẹnìkan ọ̀mọ́ gbogbo ẹni tí máa ń parọ́ fún yín péjọ báyìí lálìkì àmọ́ kú ẹ̀pẹ̀ ló kù ọ́ ànẹ́bí sọlọ́lọ́ sọlọ́ ànábì gan olúwa wí fún pé yásà lónàkà á ní sáàtì àyáná tí ma ń tàmí ila rabbika innama anta munziru man yakhshaha ẹnìkan ma wá parọ́ fáwọn èèyàn ní ọmọ tún wọn jẹ pé ọjọ́ gbẹ̀ǹdẹ̀ jù bẹ́ẹ̀ dé ẹnìkan ní káwọn kan lọ kó gbogbo jẹ́ ní sẹ́wọ̀n kọ́ yẹ kí common sense tí ó bí wọ́n ti a nígbà tá a bá kó fẹ́yìn tẹ láyọ̀ parẹ́ mọlẹ̀ yóò jìnnà ọ̀yà ó yẹ kọ́ jọ parẹ́ ju gbogbo ọparẹ́ pọ̀ ni. kéèyàn máa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run gbogbo èyí ń rẹ́rìí sí ìtorí pé ọlọ́run ni a gbọ́n gbogbo ẹni tí ń sin nǹkan mí ọ̀dà jẹ ẹni tí ń ṣe èrè ni ìjọ tó bá mọ̀ pé wèrè òun lára rẹ̀ yá àmọ́ lópin ìgbà tí ọba tí mà kódà òun náà máa pẹ̀lú mí wèrè bẹ́ẹ̀ náà ni gbogbo ẹni tí ọba ti rán ọgọ́ àmọ́ kò lè mà àti lọ ju àgọ́ báwọn lọ kí èèyàn ní odò kan lu wọn tí wọ́n lè fọ̀ bẹ́ fọ̀tọ̀ sí ó sì tún yá kí wọ́n lóun náà ní ó dé lòóró bí ní ọ́ òun náà ni ó mọ ẹni tí ò bí ma lọ́mọ à kádúgbọ́ lọ́dọ̀ ọlọ́run ni o ọlọ́run tó ti ní agbọ́n ọlọ́mọdé agbọ́ngọ̀ o torí náà eléyìí lè rí àzáàbù àlùkọ́bùrì ànáàrú yu'raduna 'alayha ghuduwan wa 'ashiyya wa yawma taqumu as-sa'a àjẹ́ pé iná ti yu'raduna 'alayha yàrá ìyá mẹ́lẹ́ o. ìjọ tó bá wá di àlìkìyàmà ẹ àdìsílù ẹ wá tí wọn wọ ìyà tó le ọlọ́run kọ sọ wa mẹ náà. والآن والآن وإن اتفقوا في الشقاق فثم الفرق بينهما يبقى عند الاستعمال لدى العلماء الكبار والآن تفصل المشروع ودم المشارك العالية وإلى الله آل في الصدر آل في náà a ti mọ̀ tó mọ al'adu wa al'ahadu lédè lárúbáwá ní lílò báwọn elédè tí ma wá lò bọ́ pẹ́ bọ́ jẹ́ pé fún mọ̀kan náà ló mú wa àmọ́ níbi wọ́n ti lo ọ̀kọ̀ọ̀kan ó níbi tí wọ́n ti máa pé áàlù àti ibi tí wọ́n ti kékeré ní àhàlù lárúbáwọ̀ yìí sábà pé áálù àyàfi bí wọ́n bá fẹ́ fi tì sí àwọn tó nẹ́pò àwọn tó lóko ọ̀nà lẹ́ẹ̀ma gbọ́ tí wọ́n ní áálù sheik ẹ̀ní gbọ́ tí wọ́n pé áálù sheik arabi tí wọ́n jí mọ̀ pé bóyá lárúbáwá yàn ìpìlẹ̀ ní àbákò mọ́ lẹ́yìn pé tóun bá kàkà ní ojú rà pé ó ní áálù sheik náà lágbára rẹ̀ yìí eh, àfòmọ́ni ẹ̀yìn gbọ́ lẹ́nu lárúbáwá kan kò pé àhàlú àṣìṣe àmọ́ wọ́n ní kí ni àhàlú àṣìṣe gẹ́gẹ́ bí àwọn àgbà fáà ní Saudi èrò bàbá wa tó ṣẹ̀ṣẹ̀ ṣaláìsí láìpẹ́ yìí wọ́n fi gbogbo Saudi ẹ̀rì tó kọ́ wọn ní àhàlú àṣìṣe bẹ́ẹ̀ náà ni àhàlú àṣìṣe àwọn tó jọba náà àtùwọn a ní áálú àsòrìtọ̀ kọ́dà àwọn tí ń jọba ń sàwùjú náà wọ́n a ní áálú sọ̀rìl áálú sọ̀rìl àmì ẹ̀mí gbọ́ kí wọ́n pé áálú àbí áálú àṣẹk bí lárúbáwá ti máa lò ní. bẹ̀kẹ̀láfì áhàlù àmì ẹ̀rí àlálù wọn èé lo òun fún ìdí ọba ní ṣárafu tí ò ní àpọ́nlé òní amákojú wa pé ẹ̀yìn gbọ́ pé pé áàlù alhajjá áàlù alhajjá àwọn tí máa dégò ní kìí ṣe bú o àmọ́ ẹ̀rí pé kò sí nínú sẹ́tí èèyàn náà máa wà proud lárúbáwò pé áàlù alhajjá ni wọ́n bá yà wí wọ́n ni ahàlú alhajjá ahàlú wọn a máa lò ń lọ́nà méjèèjì àmọ́ ahàlú wọn yẹn lò wáyà fífún kínní ìdè tí sáràfò ìdè tí ìdè ẹni ọba nípò nínú ìlú bí ọba bí àfa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. sọ gbogbo eléyìí tá à ń wí inú èdè ní ká wá bọ́ sínú sẹ̀ríà bó ní kí ni sẹ̀ríà ń pè ní àlù àbí àlù وأما في الاصطلاح الشرعي فإذا أطلق الآل سوف به إلى آل النبي صلى الله عليه وسلم وهو ويقال آل النبي أو آل النبي أو آل النبي نعم nínú sẹ̀ríà lẹ́yìn ìgbà tọ́lọ́n ti fi èdè lárúbáwá sọ àlùkùránì kalẹ̀ gẹ́gẹ́ bá a ti wí pé lárúbáwá lè jí máa lo nǹkan kan lọ́nà kan bọ́bá wa di pé sẹ̀rí àbá dé bọ́bá lò lọ́nà míì èyí ò di haqiqatun shar'iyyah ẹ̀rí àlù ìdá òkèlèkọ̀ gbogbo bí wọ́n bá ti ní àlù làákà ìwé lọ bòmíì àti fámìlì ẹ̀yọ̀ òun ni fámìlì àdàbọ̀ Muhammad sallallahu alaihi wasallam. bí ọba nídìí pé àwa fẹ́ kí a kì í máa ṣe mọ̀lẹ́bí tàbí la wí o ọ wà kọlifáì rẹ̀ ìwé ẹ̀ ní alu as alu eh, as-sheikh sọdíé àmọ́ bá a bá wí absolutely bẹ́ẹ̀ pé alu ọ̀sẹ́ nìkan ti ń jẹ́ bẹ́ẹ̀ àfitá ni àbàwọn fámìlì àdàbọ̀ Muhammad sallallahu alaihi wasallam àwọn àpẹẹrẹ báyìí pọ̀ ní òkèwú náà ká mú àpèjú èdí ẹ̀ wá ọlọ́run ní máa sáàyàn lẹ́sà bẹ́ẹ̀. lápèjúwe nísìnyí ní a bá ní àṣẹ ìfààlì àṣẹ ìfààlì kí ni gbọmọ rẹ̀ nú èdè àwọn àbá méjì ara àbá méjì náà ìdẹ́jọ́ kò lẹ̀ kọ́dà rí méjì lọ àmọ́ bí wọ́n bá ní àṣẹ ìfáàní lónìí o tó bá ṣe pé láàrin àwọn sọ̀hábà ni ìtumọ̀ àṣẹ ìfáàní ni Abubakar ní wàhùnmá radiyallahu anhu sí èlú nílẹ̀ bó bá ṣe pé láàrin àwọn àlùfáà ni tí ò tó àwọn sọ̀hábà al yóò wà mùsùlùmí ọlọ́run lọ́sàn àwọn lẹ́tà gbogbo mi bá ti ní àṣẹ ìfáàní àwọn àfáà méjì àbẹnijẹ́ ọba mọ́tẹ́ olóko ní ọjà àtàwọn nìkan là àfáà méjì ti ń bẹ láyé ìbá àfáà làyín náà àà bọ́lọ̀ ti àpọ́nlé tọ́lọ̀ ti fún wa àfi ká ti gbà bẹ́ẹ̀ ọlọ́wọ́ pọ́nwọ́ náà ní bọ́ bá pẹ́ ní ọlọ́run pọ́nlélé bọ́ àwọn tí ọlọ́run pọ́nlé ìwọ lọ torí nígbà tí èèyàn tún ṣe ọlọ́run wo ni kó ṣe tó bẹ́ẹ̀ ẹnìkan ò sì tó bẹ́ẹ̀ ọmọ bíi ọlọ́run pé èsè tó tó torí àwọn àpẹẹrẹ yẹn pọ̀ bẹ́ẹ̀ àṣìṣe eh, ìfáàní. Eh, nínú ngbè kọ́rọ́ èdè lárúbáwá là ń sọ lọ́dọ̀ àwọn elédè lárúbáwá tí wọ́n bá ní ẹ fún mi ní alkitab alkitab nínú èdè là ń wí o bọ́bá ẹgbẹ́ nù sẹ̀ríà ni wọ́n bá ní ẹ mi ní alkitabu ń bo làákàyè rẹ gbọ́dọ̀ lọ alukọ̀rọ̀ àdàkàní àmẹ́rí láàrin àwọn linguist àwọn elédè báwọn bá ní alikitaabu àwọn ní èyí bí nǹkan méjì kí wọ́n pè ní alikitaabu àbí tírawo kitaabu sí ìbàwọ̀ yìí tíra àgbàfo onínáwó tá à ń pè ní sí ìbàwọ̀ yìí òun nìkan ni wọ́n pè ní kíni alikitaabu. bọ́bá ìpè lọ́dọ̀ àwọn onífífíwù ni. ní mẹ́fẹ́ àbí alimami àbí hanifa ní ẹ bá dé india nísìnyí tó dé pakistan àbódé afghanistan àbódé turkey tó bá ní ẹ fún mi ní alikitab kí ni wọ́n lọ mú wá fún mọ̀kítàfọ́rù òdúrì mọ̀kítàfọ́rù òdúrì ní àwọn ìpìlẹ̀ tíra mẹ́fẹ́ àbí àbí hanifa òun nìkan ni wọ́n ń gbèdéke ní alikitab òun làáfà tó ṣe sáréhù rẹ̀ tọrọ nu kọ́mẹ́ntì lórí tíra yìí ẹgbẹ́ bò ló pé alùbáàbù fi sharh al-kitab alùbáàbù fi sharh al-kitab torí pé báwọn bá ní ìlà utliqa al-kitab fi madhhab al-imam Abi Hanifa fa huwa mukhtasar torí náà ìlà utliqa al-ahlu gbogbo bí bá ti ní al kìí ṣe fámìlì ẹlòmíì wọn wí o fámìlì ìdání fámìlì alẹ́bùa Muhammad sallallahu alayhi wa sallam ó sì tó bẹ́ẹ̀ àkówè mi náà kémi náà tí wọ́n bí mi nílé wọn ti jẹ́ ànábì nígbà tó lu ọ̀wá tó bẹ́ẹ̀ ńkọ́ àáfọ̀lá fáwọn tó fi òfin náà àgbọ̀dọ̀ bínú wọn àwọn mẹlẹ́bí anẹ́bùa Muhammad sallallahu àwọn nìkan ní aláàlù ta طه طيب. وقد اختلف أهل العلم نعم وقد اختلف أهل العلم في تحريف المراد به على أربعة أقوال أشمل خلاصتها في الآن أجمل أجمل خلاصتها في الآن نعم الأول أن الآلة أو آل النبي صلى الله عليه وسلم هم يحرم عليه الصدقة من قرابة نعم بابا وانقي fámílì ànábì sallallahu alaihi wasallam. àmọ́ bí wọ́n ti gbé ànábì ọmọ mẹ́kàlá ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. káwa náà wo ìlú wa tó ń kálukú wa ti wá ní. bá a bá fẹ́ wá bá a ti kanra wa gbogbo àwa tá a jọ mọ̀ ìlú yọ́ọ́yà pẹ́ ni a padà tó kanra wọn. ṣé gbogbo wa náà wà ní fámílì ẹ lágbèjúwe nísìnyí àwọn adájọ́ máa lọ́rùn yìí bẹ́ẹ̀ bá fẹ́ wádìí bẹ́ẹ̀ fẹ́ wá ẹ padà rí i pé gbogbo wa náà padà níbi kan tí ó lè mọ́jú àwọn méjì àbáwọn mẹ́ta lọ tí wọ́n ṣe gbogbo wa lẹ̀ ṣe gbogbo wa náà wá ní àlàálù ní fámìlì àbẹ́ẹ̀kọ́ òun lọ́jọ́ jẹ́ pé àwọn àlùfáà nídìí láti wá sàlàyé fún wa kí á ah, àwọn wo gan-an torí pé wọ́n ní àwọn ráìtì kan tá a gbọ́dọ̀ fún wa a gbọ́dọ̀ wá mọ̀ wọ́n àwọn wo ni áàlù nàbí sallallahu alaihi wasallam ọ̀rọ̀ mẹ́rin làwọn afọ àwa sọ ń bẹ̀ àkọ́kọ́ òun ni wọ́n ní humman tuhramu alayhim sadaqatu min qarabati fámílì ànábì fámílì ànábì àwọn kan bẹ́nu fámílì ànábì sallallahu alaihi wasallam olúwa ṣe é léèwọ̀ fún wọn kí wọ́n jẹ tààrà wọ́n lè gun èmi àti wọn ní nǹkan ní ìṣẹ̀kágbà àbí bí wọ́n bá ṣe tààrà fáwọn àwọn ọ̀gbọ́dọ̀ gbà gẹ́gẹ́ bí ànábì lè ti gba tààrà sallallahu alaihi wasallam torí náà gbogbo ọwọ́ àfa àtọ́ ọmọ pé àlùwọ́lá máa wára sábẹ̀lá ń bì yá yìí tọ́ wàá wo kókó máwọn èèyàn pé wọ́n gbọ́dọ̀ má mú nǹkan wá ànábì ìgbà nǹkan o o lè gbà nẹ́bí bí yíyún náà o. àwọn àlùfáà ní mọ̀tò ọ̀rọ̀ màálẹ́yìn àfọ̀dà ń kọ̀rọ̀ àbàtì kìí ṣe gbogbo àwọn tó rí léèkì máa nẹ́bí nìdájọ́ ìbáwí. lápèjúwe ẹ̀yin náà máa gbọ́ pé ọmọ kùrẹ́ṣì lànàbì àbí nínú ọ̀ràn kùrẹ́ṣì yìí náà wá ní gbogbo àwọn sọ̀hábà tẹ̀ ń gbọ́ ní Abubakar Siddiq ọmọ kùrẹ́ṣì ní ọmọ Quraishi ni Usman ọmọ Quraishi ni gbogbo wọn yìí náà kọ́sì ni òfin ẹ má jẹ tààrà báwí. ọlọ́jọ́ jẹ́ pé àlùfáà kan ní àwọn tí wọ́n ń jẹ́ pé áàlù nàbì ara ilé ànábì sallallahu alaihi wasallam òun làwọn tọ́lọ̀ ń dá yàn lọ́tọ̀ bí a ní gbogbo ayé bá ń da tààrà ẹ̀yìn ọ̀gbọ́dọ̀ bá o. ọlọ́jọ́ jẹ́ pé inú àkọọ́lẹ̀ ọlọ́mọ ọmọ ànábì ní àwọn àtiwájú wa àwọn ọmọ máa nẹ́bí alḥasan wal-Husayn radiyallahu anhuma. ọlọ́kan nù wọn ọmọ èké orí làbídùn lẹ́lẹ́ à làbídùn ní lọ́fẹ̀ẹ́ lófò yìí òun ọmọ pé làbídùn sàárà ni ọba mọ́lù ẹnu ànábì ni wọ́n yọ lẹ́nu ẹ̀ sàárà èmi àti mọ̀lẹ́bí mi ìwọ̀n mi fún wa. àkọ́kọ́ nìyẹn ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì annahum azwajuhu wa dhurriyyatuhu sallallahu alayhi wa sallam khassatan a fámílì ànábì fámílì ànábì bẹ́ẹ̀ ni fámílì ànábì pọ̀ àmẹ́ẹ̀rá àwọn tá ń pè ní áàlù àbí ahlul bayti àbí ahlun nabi àbí ahlun nabi wọ́n ni àwọn ìyàwó rẹ̀ àtàwọn ọmọ àtàrọmọdọ́mọ wọn àwọn nìkan ní áàlù nàbí sọlọ́lá ọ̀sán àrínú àwọn onímọ̀ táwọn dúró lórí yẹn ìyá kọ́dà bí wọn bá jọ máa Kùráìṣì kọ́dà bọ́jẹ́ nù bànú háṣímì kọ́dà bọ́jẹ́ nù bànú abdulmanabi gbogbo àwọn táwọn nàbì tara àwọn jáde nù sọlọ́lá ọ̀sán lópin ìgbà tí ẹ bá ti ṣe pé àárí pé ànábì ọfẹ lóbìnrin àbọ̀wà nù ọmọ àbọ̀mọ ọmọ àbọ̀rọ̀ àbọ̀mọdọ́mọ kèété àlùmọ̀ kí lọ́rọ̀ ẹlẹ́ẹ̀kẹta. kọ́dà ara wọn ní mímọ̀ tí wọ́n ní gbogbo mùmíní tó bá ti gbà fún ànábì tó tẹ̀lé wàhùwà min áàlì nàbí sallallahu alaihi wasallam. sẹ́ẹ̀mọ́ bí táwọn ti mú yín o nínú ìtumọ̀ áàlù tá a wí fún yín ni pé bi qarabatin aw muwada adkhilu ala fir'aun aláwọn onímọ̀ kan tó ní àwọn tó ọlọ́run pè ní alúfèrè àwọn yìí kìí ṣe wọn ọ̀tán mọ́ wọn wọn ọ̀tán mọ́ fèrè àwọn náà wọn tẹ̀lé wọn gbà lọ́gà náà ni gbogbo ẹni ọba gbà nẹ́bì lọ́gà fàwọ́ mi áálí àdàbí sọ̀rọ̀ ọ̀sán aláwọn onímọ̀ tó bẹ̀. أنهم الأتقياء من أمته صلى الله عليه وسلم gbogbo ẹni ọba bẹ̀rù ọlọ́run nínú àlùmọ́ ànábì fàwọ́ min àlì nàbì èyí náà lọ ń pa àlù min ájílẹ̀ mọ̀wàdà adkhilu ala fir'aun tọ́ wa li kulli wahidin نعم ليس أن الذي تؤيده أو الأدلة

ọ̀rọ̀ mẹ́rẹ̀ẹ̀rin tá a kàkalẹ̀ yìí gbogbo ẹ̀ lọ́lẹ́rìí o ọ̀là fi ń júwe kí ló dé táwọn fi wí báyìí kí ló dé táwọn fi wí báyìí àmọ́ bọ̀rọ̀ bá rí báyìí àwọn àlùfáà wa ti ń tà ń ní atarjé èwo lọ́lẹ́rìí jù èwo ló ní kíni èwo ló ní ẹ̀rí jù èyí tí ó lẹ́rìí jù nínú gbogbo àwọn ọ̀rọ̀ mẹ́rẹ̀ẹ̀rin yìí òun lọ̀rọ̀ àkọ́kọ́ ni àbẹ́kejì ni lọ̀rọ̀ àkọ́kọ́ ni òun ni pé a àwọn tí oyè áàlù nàbí yìí jẹ́ tí wọ́n o òun làwọn tọ́lọ̀ ń ṣe tààrà àtijọ́lé wọ̀ fún wọn. àwọn wo ni mẹ́ngòríyà ti nàbí nínú àwọn ọmọ àtàwọn ọmọdọ́mọ ànábì sallallahu alaihi wasallam. wa zawjatihi àtàwọn àyà ńlá àwọn àyàwó ànábùwà Muhammad sallallahu alaihi ibi táwọn kan tẹ́ rí pé ọlọ́mọdé yìí ó sórí ìlú nígbà yẹn bá ní sọ̀pọ́tà alùbẹ́ẹ̀dì ànẹ́bí lòun tí wọ́n á ń ṣépè fún ìyàwó ànẹ́bí tẹ̀rí bọ́rọ̀ ti dàrú mọ́ lọ́wọ́. àkọ́kọ́ apàdà mẹ́rin wá o inú Al-Qur'ani Karim àwọn àkọ́kọ́ tọ́kọ́ wọ inú fámílì ànẹ́bí làwọn ìyàwó rẹ̀. ìwọ́n tó ń sọ̀rọ̀ náà níyàn bá yọ ìyàwó rẹ̀ kó inú fámílì rẹ̀ bò ní òdìlára rẹ̀ torí bí yẹn bá ti gbà kí ṣètò ọ́ ni ọmọ fà ń yọ́ fà lọ́bi tí ọ̀dà kọ́dà yọ́ fà lọ́bi tí ò sí sẹ́ǹsì mẹ́. ẹbí òun náà pé ìwọ́n tó ní sọ̀pọ́tà ara lé ànẹ́bì yàn ọ̀wá ń wọn àwọn ìyàwó ànẹ́bì ní èpè bí a yọ ìyàwó jẹ náà kó nù fámìlì rẹ̀ bóbìnrin náà bá dijọ́ kejì lé rẹ̀ ni wọ́n sọ pé ọ̀gbọ́ àfa àtìlẹ̀ sínú ọlẹ́ẹ̀sínú fámìlì kódà common sense takò ọ̀rọ̀ common sense káàtì ẹ̀wọ̀n ń wí ọ̀rọ̀ alukurani àtàdìrì àìrí ń bẹ nú alukurani fáwọn àyàwó ànábi àwọn làkọ́kọ́ ẹ̀mí ọkọ wọnú táǹpé ní fámílì ànábi táyà sọ̀kalẹ̀ lórí ẹ̀ pẹ̀lú ọ̀nà mọ́ọ̀rì àlejò torí náà min dhurriyyati an-nabi wa zawjatihi. وكل مسلم ومسلمة من نسل عبد المطلب àti gbogbo ẹni tí bíbí rẹ̀ tó bá lọ bí tá nẹ́bí náà ti jáde níbo là nẹ́bí ti jáde òní látara bàbá bàbá rẹ̀ tá ń pè ní abdi al-Muttalib wọ́n aidan banu hashimi ibn abdi manaf àwọn náà ní banu hashimi ibn abdi manaf وذلك لانحصار العقل من هاشم بن عبد المناف في بني عبد المطلب torí pé Hashimu tí ó bí Abdul Muttalib yìí ní fámílì Ànábì sallallahu alaihi wasallam fún wọn dọkumẹ́ǹtì rẹ̀ bọ́ bá ti dé orí Hashimu láti di tí ń bọ̀ níran Kùrẹ́ìkì kò sí ọmọ míì mọ́ tá a lè tírèsì bíbí ànábì kan Háṣímù àyàfà àwọn tá Abdul Muttalib bí Abdul Muttalib yìí náà ni wọ́n ń pè ní Ṣẹ́ibà ìtumọ̀ tí wọ́n pè ní Abdul Muttalib Al-Muttalib ọ̀npù rẹ̀ ní jẹ́ Al-Muttalib Ṣẹ́ibà òun ọ̀wá gbé Mẹ́kà ńgbà tó wà ń kékeré ọ̀dọ́ àwọn fámìlì màmá rẹ̀ ló gbé ńgbọ̀ wá yá ni àlùmọ̀tọ́lìbì tó jẹ́ ńkù rẹ̀ wá gbá ọmọ yìí náà ti dàgbẹ́já lọ mú wálé ọmọ àwọn èèyàn rẹ̀ kọ́mọ wàá rò pébi tó ń gbé òun ni wọ́n ti bí òun òun lọ́ wá mú wọ mọ́kà nígbà tó wá mú wọ mọ́kà àwọn èèyàn ò sì mọ́ wọ́n kàn rí kọ́mọ kan sáré jẹ́ńlẹ́ńjẹ́ńjẹ́ tẹ̀lé àlùmọ̀tọ́lì àwọn bá ṣe bí ẹrú tó ṣẹ̀ṣẹ̀ rà ni wọ́n bá gba abdu mùsọ̀lì ọmọ ẹrú mùsọ̀lì bìbí ń sáré kí tẹ̀lé rẹ̀ ń jò ní ìní wọn mọ̀ kọ́ máa búrò rẹ̀ ni lóòkọ̀ ń bá lẹ̀ máa la àmọ́ ọkọ̀ tí ń jẹ́ gan ni kí ni ṣẹ́yìnbá kò sí yàtọ̀ láàrin ṣẹ́yìnbá àti abdu al-mùsọ̀lì. نعم قال العلامة ابن حزم رحمه الله الفان لانلاني الإمام ابن حزم يباي نعم قال الناشي من عبد منام شيبة نعم وهو أكل الطيب نعم وفيه العلوم والشرف ولم إلا من عدل الطيب نعم ìtàwí náà ni wọn sọ mara ìtìjú pé ṣẹ́yìnbà náà ní jẹ́ abdul adumọ̀pọ̀lì bàbá tó sì bí òun ní jẹ́ hashim kò wá sí ọmọ kankan tí ó kù tá a fi lè tírèsì ànábì dọ́dọ̀ hashimu àyàfi àwọn tí ọmọ tí abdul àlùmọ̀tọ́lìbì ọmọ rẹ̀ níbí o lọ́sibí ọjọ́ pé ọ̀dọ̀ wọn nìkan ni ọ̀rọ̀ àlù àlù nàbí yìí sọ̀lọ̀rọ̀ sọ́lá àwọn náà sì lẹni tí olúwa ti léèwọ̀ pé wọ́n má gbà tààrà ní ìjẹ tààrà. nà wọ́sẹ̀kì yìí. nà. الشريعة حسب الوضع كل النسب في كثير من الأحكام بين المسلم والكافر. ẹ̀rí bẹ́ẹ̀ bá wá jẹ́ ọmọ ọmọ hashim ọmọ ọmọ abdulmuttalib tí ó wá tẹ̀lé ànábì falaysa min alihi falaysa min kò sínú àlùnàbí lọ́dọ̀ tàwa mùsùlùmí o bẹ́ẹ̀ bá jọ ọmọ ọmọ Hashim ọjọ́ ọmọ ọmọ Abdul Muttalib bá nẹ́bí náà ti jẹ́ ìjọ wa wà nù ó lè wà nù fámílì ànẹ́bí nù èdè ẹ má gbàgbé haqiqatun lugawiyya wa haqiqatun shar'iyya bá láìsí òun náà lè máa kiri ẹ̀ máa nẹ́bí ká wọ́n jọ bí wa ni ìkan náà wọ́n ti bí wa àmọ́ nínú ṣẹ̀ríà nínú ẹ̀sìn ẹni ọjẹ́ fámílì ànẹ́bí tọkọ tà ànẹ́bí tọkọ ntọ́lọ́ ń gbìrán kò sínú àádùn nàbí yìí táwọn ọmọ ṣàdúrà fún o kò sínú àádùn nàbí yìí tá a máa fún láwọn ẹ̀tọ́ kan tí ń bọ̀ tá a gbọ́dọ̀ máa fún wọn o eléyìí sì sọ̀rọ̀ tiwa kì í sọ̀rọ̀ fẹnu ọ̀rọ̀ alukurani náà ni o kílẹ̀ rí lórí ẹ̀ náà. قال العلماء ولهذا أجاب الله تعالى نبيه نوح عليه الصلاة والسلام بما قال إن ابني من أهلي Ànábì Nuhu alayhi salam nígbà tó lọ ọba pa aláṣẹ pé ní ṣe ọkọ̀ ojú omi àwọn tó bá sì tẹ̀lé ọ tí wọ́n wọnú ọkọ̀ náà pẹ̀lú rẹ̀ ọmọ bíbí inú rẹ̀ ní bàbá ẹ má wọ́ọ̀rì èmi ọ̀ òkè kan bẹ̀rù kò sí bójú omi òun ti lè pọ̀ tó kò lè débi òkè òun. ẹ ọlọ́run dákun gbogbo àwa tí ọlọ́run bá ti ní àmọ́ ìrìnà tó dáa ọlọ́mọdé àwọn ọmọ wọn rìn o ọ̀yẹ́ ó tó ládùá o ànábì ọlọ́run ni o ànábì ọlọ́run kílókíló jù báwọn lọ kọ́ máa fi ń yàgẹ̀ pé bàbá mi lọ́lọ́run ránṣẹ́ síbẹ̀ náà olóhùn ọ̀gá. ànábì ní òhùn wa abiyamọ gbé wọn kí àwọ ọlọ́run àdéhùn rẹ fún mi ni pé ọ̀ọ́là mi àtàwọn aráalé mi àwọn mọ̀lẹ́bí mi ìnàbì ní ọmọ mi inú aráalé mi ni olùwọ́ba ní ìnàwó lẹ́yìn tàbí ní àlèkà ìwọ ló bí lóòótọ́ àmọ́ kò sínú áálù rẹ o kò sínú ara alé rẹ bilhaqiqati ash-shar'iyya huwa min ahlika lughatan walakinahu laysa min ahlika shar'a kálọ̀ ọmọ eléyìí náà o ní a bá bíyàn papọ̀ bọ́ba ètò lọ́rọ̀ ẹ̀sìn ni bọ́lọ̀ bá ní ẹjọ́ ṣe ẹ̀sìn ẹjọ́ jẹ́ ọmọlẹ́yìn anábùwà Muhammadu sallallahu ẹ̀yin ní fámìlì o nípa tẹ̀sìn là ń wí o òrí nípa ti ayé nípa tèdè ẹni wọn bá jọ gbìyàn pọ̀ fámìlì yẹn náà ni àmẹ́ni wọn bá bí pẹ̀lú ànẹ́bì tọkọ tànẹ́bì gbọ́lọ̀ ti ní ànẹ́bì ní òwò tó sọ fún pé ìnáwó lẹ́yìn tàmí àwa náà sọ pé lẹ́yìn tàmí áálí àdìbẹ̀yì àlùfáà wa àgbà ní ọmọ rántí kankan yìí àlùfáà wa àlùfáà àfáà wa kàmọ́pà àfáà wa àlùfáà àfáà wa àlùfáà àwọn àfáà wa ni wọ́n mọ́lúwa mú wọn lẹ́mìí ogún wọ́n sì ń bẹ̀ láyé bìsìn náà. bàbá wa sheikh abdulmohsin al-abbad al-badr hafizahullahu ta'ala ìrọ̀pẹ́ nìkan tó ju wọn lọ mọ́ lọ́jọ́ orí láàfáà nílùú anábọ̀ muhammad sallallahu alaihi wa sallam lóòrùn tòun tọ́ràn yìí ọmọ sàtúnjá rí wọn pẹ́ dáadáa àwọn ni wọ́n bí àlùfáà tèmi tí ń bá wọn jó kọ alùfáàbù dòkítọ́rọ̀ sheikh abdulrozak ibn abdulmohsen albadr bàbá wọn ni sheikh abdulmohsen sheikh abdulrozak yìí àlùfáà mi ni wọ́n wò kọ́dà àwọn ni wọ́n supervise phd kìsìtì yìí àmọ́ bí ọlọ́run ti láwọn ọjọ́ àfáà bẹ́ẹ̀ ni bàbá wọn náà jẹ́ àfáà mi àti bàbá àtọmọ ni mo kí lọ́dọ̀ wọn bàbá wa Abdul Mohsen wọn kọ́ mi ní kíláàsì báyìí ọlọ́run ló sì ní kọ̀yẹ́ kí wọ́n kọ́rù wa àmọ́ kábíyàn náà ṣe káfí síra wa létí àwọn ẹni ọlọ́run wọn lórí ilẹ̀ bàbá yìí ti jẹ vice chancellor yunifásitì tèmi lọ ní Saudi in the 60 or 70 So definitely wọ́n ti retire. Káwo tó dé nineties. s lè ní wà ní yunifásitì nìkan. So a bá wọn lẹ́nu tẹ́ àmọ́ wọn kọ́ wa bá wọn rántí dáadáa torí hundred level mi àwọn wọn kọ́ mi ní àkídà. Kí ni secret ti ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀? bàbá sọ fún wa bàbá gan ni wọ́n sọ fún wa ní kíláàsì ṣe kàbẹ mọ fẹ nígbà wàá bí ìtàn tí mo fẹ́ sọ o ìmọ̀bọ́yẹ́ nìkan náà ló gbọ́n ní wa pé a ah, bàbá ẹ̀yìn ò rí táyà yìí tòrọ àwọn bàbá náà wọ́n firi wọn ò gbéná lójú kọ́dà ẹlòmíín máa tún fún wa fi àgọ́ kún gbà míì ibi tí wọ́n ìyá lọ́bẹ̀ ń àfa wa àgbà míì náà bàbá wa Sheikh Ali ibn Abdulrahman Al-Hubayri ìmáàmù Haramain ìmáàmù Maka àti Madina tẹ́ máa gbọ́ kézẹ́ẹ̀tì kùránì wọn ọlọ́ni kéwú lọ́dọ̀ tí wọn náà ní àwọn àlùfáà àtọkọ mi kíláàsì ètò mo rántí mo ní tọ́lọ̀ mi àbíyèsí báwọn àbá yìí ti fira wẹ́lẹ̀ bàbá òbẹ́rẹ́ bí ń kọ́ wa lọ́wọ́ ni bàbá tó bí wọn ṣaláì lọ́dún tí wọ́n ń kọ́ mi gan wọn wá kíláàsì nígbà tó yẹ wọ́n wá ẹ máa wo nǹkan táàfọ́ ọ̀bá wá gbogbo lẹ́jọ́rà jọ ní lọ kíláàsì yọ àwọn àgbọ̀ òní bá wọn. Ntí wọn ò fi wá àwa gbọ́ pé bàbá wọn ṣàlàyé. Ibi tí bàbá wọn dẹ̀ ń gbé sí Màdínà is about five hundred kilometres. Bẹ́ẹ̀ni ọmọ southern part Saudi wọn láti travel lọ lé wọn ò lè mẹ́tọ̀ pẹ̀lú. Nígbà wọn wá dé ọ̀sẹ̀ tó tẹ̀lé lẹ́jọ́ tó tẹ̀lé náà bàbá ti wá o àwa ń kí wọn tó èmi àti àwa méjìlá jẹ́ áfíríkà ní kíláàsì ń ọ̀rẹ́ wa kan kọ̀líìgì wa kan àwọn funfun wọn ọmọ ọmọ Thailand mahfoud àmọ́ ń pè mọ́ fáǹsì ẹgbẹ́gbẹ́ ló bí àbá táàbà tá à ń tí wọn gbé ẹkú ọjọ ẹkú ẹgbàwọ áfíríkà ó sọ pọn léwé àgbẹ àrọ ìmọ òwúlà nǹkan mo bá ní ẹsẹ kankan náà mọ ọmọdún mélòó bàbá yìí gbẹ lódodo èmi àti inú àwọn àgbà àfáà ní Cameroon lónìí Dr. Hayat Hayat Jibril ni wọn lájọ jókòó àwa ń wò pé ọyẹ kọ́mọ yọ jẹ ìfọ́jú lórí èyí ń gọ̀ báyìí pé ọmọ ẹgbẹ́ adúlù bàbá yìí pé ọmọ ọdún mélòó bàbá yìí ní bàbá tó kú èyí ń sọ lé ìkẹ́ mọ̀ báwọn àbá àwọn tó yí ni o bàbá ti ń dá lóhùn pé ọlá ah, àwọn ọmọ precisely but wọn ò fòye láyé wọn ah, àwọn tá a ti fẹ́ máa jà àbáyà. kí n padà sórí ọ̀rọ̀ sheik abdulmohsen tí mo ok mo ní kí ló dé tí wọ́n dáa fi bá àwọn táwọn fi ń kọ́yà wọ́n nítorí pé ọlọ́run ṣe ní màkàn fáwọn àwọn náà táwọn planet nígbà tí wọ́n open university wa islamic university ní madina on saturday saturday ni week máa bẹ̀rẹ̀ ní saudi ngbà yìí wọ́n máa ń sinmi ní thursday and friday wọ́n wá ní ọba king farouk lọ́ba saudi ńgbà òun gan ló lóun fẹ́ wá declare yunifásitì yẹn open òun lè fa commission rẹ̀ òun ọ̀fẹ́ rẹ́ nìkankan so ọwọ́ á jẹ́ kí kò fún wọn láǹfààní láti ṣe any any course níjọ yẹn based on the timetable tí wọ́n ti gbé jáde wọ́n wá shift ìbẹ̀rẹ̀ lectures síjọ síjọ sunday unfortunately àwọn làwọn ní fourth lecture lecture aago méje aago méje àbọ̀ làwọn máa bẹ̀rẹ̀ class yes seven thirty bẹ́ẹ̀ lecture seven thirty làwọn ti máa wà ní class so àwọn làwọn ní eh, mọ́dà seven thirty jọ ẹ̀ ló fún wa ń jẹ́ pé nọ́ọ̀tàn àwọn làwọn kọ́kọ́ yẹn ní Islamic University àkọ́kọ́ pé àkọ́ wọ kíláàsì tí ó kọ́ yẹn o nítorí tí ò lè parẹ́ o ṣẹ́ka bò mọ́tò ní pẹ̀lú pé tọ́ba pé wọ́n bẹ̀rẹ̀ ẹ̀kọ́ sátọ̀dé ni kò lè jáwọn àwọn òbíṣẹ́ sátọ̀dé ọ̀tẹ́nu pé ọba wá tí wọ́n bísí pẹ̀lú sẹ̀rímọ́nì lókè ọ̀dọ̀ làkà tó bẹ̀rẹ̀ kíláàsì àwọn làwọn ọjọ́ òun làwọn ti wá sàdéhùn fọlọ́ọ̀ ibi tí ń lọ àti wá sàdéhùn fọlọ́ọ̀ ikú nìkan ni ò ní dá àwọn ọkọ yẹn máa ní yunifásitì by the time táwa bá wọn wọn ò gba sálárì mọ́ àmọ́ wọ́n ti wọ́n ti ní páàkì pẹ̀lú yunifásitì pé àbí táwọn bá kú o àwọn ọmọ wa kọ́ yàn lọ́fẹ̀ẹ́ ní yunifásitì àwọn ẹ̀kọ́ wọ̀nyí mo fi ní àwọn ẹ̀kọ́ mi àwọn ẹ̀kọ́ tá a kọ́ sí ìṣẹ̀fọ́ kíláàsì pọ̀ lára àwọn bàbá wọn tòkí wá padà sórí ọ̀rọ̀ aláàlú wàlàsà bàbá lọ sọ fún wa pé nígbà táwọn náà wà kékeré ni wọ́n ní àgbàlagbà kan ní mọ́sálásí àwọn Zulfi ló kọ̀ lù tiwọn òun náà jìnnà sí Madina dáadáa yóò tó bí almost a thousand kilometers. wọ́n ní tàdédé ní nǹkan bá ìmáàmù jà <laughs> bàbá àgbàlagbà lọ́yẹ́ àwọn àgbàlagbà mọ́sálásí ní bá bá ìmáàmù jà pé kí ló dé onímọ̀ọ́mù ti ń bú ọ́nkọ́ ànáyí ìdí ń bá ìmáàmù jà yìí kí ni gbọ́bù olóde ìmáàmù kéta bá ti àdá lérí ọ. Ya ìwà ni tàbájà àgbà àbúlà ọmọ kí wọ́n kó àlẹ́bí. Bàbá yìí ò àgbàlagbà ni innocently ọ̀tá mọ̀tàn bábúlà bí ẹ̀gbọ́n bàbá àlẹ́bí ni sọ̀rọ̀ ọ̀sọ́lá wọ́n wá ń pé kò ní dá bábúlà bí lórí ọ̀run. Ìwà ìlójútì wọnú àtìgbà táwọn afáàṣẹṣẹ wa sọ pé bẹ́ẹ̀ ni gbogbo ẹni wọn bá bí pẹ̀lú ànábì tí ọba tẹ̀lé alẹ́ ìsàmì ààyè gbẹ̀ni bá bí pẹ̀lú ànábì àbúlà àbí lódodo was an uncle fún ànábì sallallahu alaihi wasallam àmọ́ gbà tí ò ti tẹ̀lé ànábì náà ó kó inú àwọn ọ̀rọ̀ bíi Allahu hàn ọ̀yẹ̀ inú àwọn tábùbà tìyàdà àbí láhàbẹ́ni èyí náà kọ́ jẹ́kọ̀ọ́ fún gbogbo ẹni ọwá ńlé tó dáa àwọn àlùfáà ló bí wa àwọn ẹni ọlọ́run ló bí wa àbí kí wọn náà jẹ́ ni ọlọ́run. gbogbo ẹni ọlọ́run bí ẹni tá a fà bí ẹni èèyàn rẹ bí ìwọ náà àfi kí wọn náà jẹ́ èèyàn rẹ o ìjẹ́ èèyàn rẹ àwọn tó bí ọ kò láọ́ bàbá ìpè rí bẹ́ẹ̀ ni àwọn àbúlà àbí ọ̀jẹ̀ wọn ní pírọ́blẹ́mù àwọn àbótọ́ lébi ọ̀jẹ̀ wọn ní pírọ́blẹ́mù àmúlùwò tó bẹ́ẹ̀ o torí náà ká mọ̀ pé gbogbo ẹni tó bá jẹ́ pé wọ́n jọ bí òun àtànẹ́bí pọ̀ tí ọ̀gá ti gbà fáànẹ́bí tí ọ̀jẹ́ mùsùlùmí kò sínú áálù àlùbẹ̀ àwọn áálù ìbẹ̀kì náà. ọ̀rọ̀ ìjọba yìí yẹ kí wọ́n ara mẹ́rin máa ń ṣe é لا يكون من نعم من لم يدن بدين امرئ لا يكون من أهله ẹ̀rí mi inú ayé àkùránì náà náà ìlàmùrọ̀ àtàṣà náà ayà mi olúwa ń sọ fún ànábì ọlọ́run mi ànábì lóòkù tíyàwó tiẹ̀ náà jẹ́yàwó rẹ̀ àmọ́kọ̀ tẹ̀lé mi ọ̀gbà tẹ́tọ́lọ̀ ń fi hàn nábì lóṣù. ضرب الله مثلا امرأة نوح وامرأة لوط كانتا تحت عبدين من عبادنا صالحين فخانتاهما فلم يغنيا عنهما من الله شيئا عبارات ها ọlọ́run láwọn obìnrin méjèèjì yìí táhátà àbẹ̀dẹ́yìnì abẹ́ àwọn ẹrú wa méjì ni wọ́n wà níyàwó wọn o àbẹ̀dẹ́yìnì fọ́ọ̀lì haini àwọn ẹrú wa dáadáa táàhùn má jàǹbá àwọn ọkọ wọn ọ̀làm yógúnníyà ànùhùmá mìíràn àwọn ọkọ wọn bí wọ́n ti já ọlọ́run tó tó gbalẹ̀ o. bàbá wa ẹni ọlọ́run ni ìyá wa ẹni ọlọ́run ni àti kẹ́yìn náà jẹ́ ẹni ọlọ́run o ọkọ mi àfáà ni àti kí wọn náà kọ gbọ́ ní tá àfáà ń wí o àyà kùránì nù o bàdámù yóò gbé ní ìyá ànàhùn náà wàkílà dìkúlà nàárọ̀ máa dá àfìdí olúwa la sọ fún wọn pé kílẹ̀ ń wò ẹ̀yin náà wọ náà pẹ̀lú àwọn tí ń wọ àwọn èèyàn yín nù olùkọ́ lánàárà máa. ọlọ́kọ̀ọ́sọ àbẹ̀ tọ́ì àbúrò. wọ́n lè fi káàdì ìkóòlù ọjọ́ ti lọ insha Allah ẹ nóòtì gíga déyìn náà káfáyé béèrè lẹ̀ bí béèrè méjì àbí mẹ́ta. هذا والله أعلم وصل اللهم وسلم وبارك على نبينا محمد وآله وصحبه أجمعين idan jazakumullahu khairan